من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أدوكني يا الله ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí atọ́rọ ìkẹ́ àti gẹ̀fọ́n ànábì Muhammad ìjọba ọba kí ọkẹ́ kí ọ̀gẹ́ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yẹ òkú wájọ́ ọ̀bẹ Islam tí ó jẹ́ ọ̀gbẹ́ ilé kọ́lọ́njà jọ wà nínú wọn. a sì wà lórí ìbáàdà qalbiyya àwọn ìbáàdà tá à ń fi ọkàn ṣe tí a ní ẹrú sin ọlọ́run tó bá fẹ́ lo iyyaka na'budu wa iyyaka nasta'in yóò máa yí lórí ẹ̀ lára tí ó fi sin lọ nìyẹn tí ó fi jẹ́ pé yóò pe ìwọ rẹ̀ fún ọlọ́run bá lè fi ọlá a wà lórí ìbáàdà ẹlẹ́ẹ̀kẹwàá ìbáàdà pẹ̀lú bí ẹlẹ́ẹ̀kẹwàá tí í ṣe alikaw ìbẹ̀rù ọlọ́run bá lè ọlá àìsí sọ̀rọ̀ tó lórí ẹ̀ a sọ nípa èso tí ọmọ bí alóòrùn náà ni fíìlù ma'múrì bíhì mímọ ṣe ntọ́lọ̀ balẹ̀kẹ́ ọlá tó bá pa aláṣẹ tó kọ́ mọ ṣe wàlíkàfọ́ ánìlì fọ́sáàdì sọ̀rọ̀ wàhálà nù kó sì mọ jáwọ́ kúrò níbi ìbàjẹ́ ní kọ̀kọ̀rọ̀ ni àbí gbangba ni bẹ́ẹ̀ náà nínú èso tí ọmọ bí òun náà ni àlùwárà wal isti'anatu billahi wa qasru al-amal wa rida yọmọ bí kéèyàn ní àfàjẹ yẹn kí kọ́ máa sọ́ra fún nǹkan haram yóò máa jìnnà sí bẹ́ẹ̀ náà sì ni yóò máa bí ìbẹ̀rù ọlọ́run yìí ìpayà ọlọ́run yìí yóò máa fa kéèyàn máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ lórí gbogbo àlámọ̀rí rẹ̀ yóò sì máa fa tó jẹ́ pé èrò èèyàn lé ayé yìí ádáadáa lé ayé yìí yóò fi mọ́ wọn ẹ̀ kò ní síbẹ̀ bẹ́ẹ̀ náà ní àná làwọn àtẹ̀síwájú lórí ọ̀rọ̀ àwọn onímọ̀ ta ní ọ̀rọ̀ olówó iyebíye tí wọ́n sọ ní ipa káwọ́fù yìí pé ìbẹ̀rù ọlọ́run yìí ìpayà ọlọ́run yìí àfa àwọn hatimil asọ́mù oní àlàkà ọ̀rọ̀ àkàdé ẹ̀nú ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé látẹ̀tẹ̀rà bí mẹ́kánì sọ́ọ̀lẹ̀ fọlá mẹ́kánì afúlàmì nàìjíríà wọ́n gbẹ̀tànjẹ pẹ̀lú ààyè tó fẹ́rùn tó dáa tó wà o kó o fi máa wà á fi ìpayà ọlọ́run ìbẹ̀rù ọlọ́run fún àlámọ̀rí rẹ̀ torí pé kò sí ààyè kan tó dáa tó àjẹ́nà tọ́lọ́n fi ànábì ádámù àdìsọ́láàtì ọ̀sọ́làm sí tó ń síbẹ̀ ojú ádámù kan mọ̀ kan tọ́kan nítorí pé ọ̀sẹ̀ sí òfin ọlọ́run bá àlejò ọlá àìkìkà ayà àkùrán fún wa lórí eléyìí tá a ṣàlàyé tọ́pọ̀ lórí ẹ̀ ibi tó wá tún lọ ní òní lára ọ̀rọ̀ àfáì náà ni àfáà wa Hatim al-Asam tó sọ yìí pé wàlá tẹ̀tọ́ra bìkẹ́sìrà tẹ̀lẹ̀ ìbáàdà fa inna Iblis ba'da tuli al-ibadati laqiya ma laqi wọn náà má gbẹ̀tàn jẹ pẹ̀lú pé ń sin lọ́hùn o ti fẹ́ lórí ìsin lọ́hùn oríṣiríṣi ni àbí àwọn owó kan bẹ tó ti ná lórí ẹ̀sìn ọlọ́run tó pọ̀ kọ́ wá gbẹ̀tàn jẹ pẹ̀lú ẹ̀ àfa sọ yìí pé inú ẹni tó sin lọ́hùn pọ̀ náà ni ìbílísù wà tó ń ti bẹ́ẹ̀ ojú ẹ̀ mọ̀ rí nítorí nígbà tí ìbẹ̀rù ọlọ́run bá àlèkè ọlá tí ò lè bá tí ọ̀páyà ọlọ́run nígbà tó ọlọ́run ní kọ́tẹ̀bá fún ádámù alayhi salatu salam tí ọ̀tẹ̀bá fún ojú rẹ̀ mọ̀kàn tọkọ mọ̀ di ẹni ìṣẹ́bílẹ̀ àwọn àyà lórí eléyìí pọ̀ nínú Quran lórí ìwà tí ìbílẹ̀ ìṣubú tó fi di ẹni ìṣẹ́bílẹ̀ afáwa Qurtubi nínú tafsiri táǹpé ní al-Jami'u li ahkamil Quran ọ̀sọ̀ ìpé nínú tí àwọn onímọ̀ sọ. So, ìní pé inna ibilisa abadallaha ta'ala samanina alfasanatin ìbílísù tẹ́ rí yẹn ẹgbẹ̀rún ọdún lọ́nà ọgọ́rùn-ún mẹ́jọ lè sìn ọlọ́run eight hundred years ló fi sìn ọlọ́run ẹ má ṣe máa ń pọ̀ nípa rẹ ẹ̀rí ànábì Nuhu alayhi salatu wa salam ní tó ń tún déyìn sí ìsàjẹ̀nù sẹ́yìn pé láàrin àwọn èèyàn rẹ̀ ti ń pè wọ́n lásán sí ìjọsìn ọlọ́run ó lo ẹgbẹ̀rún kan ọdún ó dín àádọ́ta tẹ́bọ́lọ́ ọba àlèkẹ́ láti sọ tí ọmọ iye ọmọ ọdún rẹ̀ kọ́lọ́ tó sọ dànù bí ọlọ́run. àti sàlàyé tọkọ nǹkan àìbílí nígbà tá à ń sọ̀rọ̀ nǹkan a'udhu billahi minash shaitani rajim ìkórè ilẹ̀ lọ́wọ́ àtẹ́lẹ̀ ó sì jẹ́ ìran àlìjẹ̀nù nígbà tí wọ́n balẹ̀ jẹ́ àwọn àlìjẹ̀nù tí wọ́n sì bàjẹ́ sórí ilẹ̀ ọlọ́run ní kí àwọn mọ̀lẹ́kọ̀ wá kó parun bá wọn ìbílí sì wà nú ẹni tí wọ́n mú láàyè lọ sí sánmà ọwọ́ wà pẹ̀lú àwọn màláíkà tó jẹ́ pé orí ìsinlọ̀ màláíkà ó náà ti bá àwọn màláíkà sinlọ̀ àwọn ènìyàn sọ yìí pé eight hundred years ní ìbílísì fi sin ọlọ́run kódà wà ó ti yàrìyà sáta wal khazanata fil janna ọlọ́run bá àlekè ọlá ó tún wá fún ní ìjẹ́ ọ̀gá kan nínú àlámọ̀rí àlìjánná àti pẹpẹ ọ̀rọ̀ tọ́lọ̀ tún ní oníkọ́mọ mójútélé nínú pẹpẹ ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n alẹ́lẹ́ ìsìdìrá orí ẹ̀jẹ̀ lọ́lọ́run ṣe fún ọlọ́run mọ́ sórí ẹ̀jẹ̀ fún wa o orí tó ṣe wípé yóò fi jọra ẹ̀ lójú tí ó ta sí àgẹ̀rẹ̀ tí ó fi di ẹni ìṣẹ́bilé ìtàn rẹ̀ kọ́ nu koran gẹ́gẹ́ mo ṣe sọ láàyè oríṣiríṣi ṣùgbọ́n èyí tá a fẹ́ yẹ̀wò ń bẹ̀ ń ṣe ni sóràtò sọ́ọ̀tì àyà seventy one sí dé seventy eight kálí tún kọ́gbọ́n látara ń tọ́nà ọba àlèkè ọlá sọ mbẹ́ ọlọ́ba sọ yìí pé idh qala rabbuka idh qala rabbuka lil malaikati inni khaliqun basharan min tin rẹ òjíṣẹ́ ọlọ́run wọn létí sallallahu alaihi wasallam ńgbà tí olùtọ́jú rẹ ọlọ́ọ̀bà rẹ tó ń sọ fún àwọn màláíkà wípé inni khaliqun basharan min tin èmi ọlọ́run ń ti ẹ̀dá abara kan min tini láti bí ẹrẹ̀ yèèpẹ̀ tí wọ́n ti mint pọ̀ mọ́ omi kí lòun ó fi dáa yóò dẹ̀ wá change yóò di abara yẹ̀fọ́ àlùfẹ́ ni màkìlúkì máa yẹ̀ sáà tó bá wọ́ máa ń ṣe ń pọ̀ ẹ̀dá ẹ̀ òun ó fi yèèfẹ̀ dá àtomi yóò tún wá di abara fàyídá sàwáìtìhù wọn náà fàkàtù fi hìmẹ rúhì fàkọ̀ọ̀hù láwù sàájìdì ọlọ́run wa ń sọ pé ẹ̀yin màláyíkà fàyídá sàwáìtìhù gbàtí ń bá dá ẹ̀dá ẹ̀ tó tán ọlọ́run sì ẹ̀dá wa ní tó gún régé kò sẹ́ni tó lè ṣerú ẹ̀. kò sí ní tá a fẹ́ rònú ń ṣe sí wa lára ní wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pàtàkì jùlọ ń bọ̀ bá fún ara tí ó ní kan tí ò rí lò kó tó rí ló ti yẹ kó ọmọ yẹ ọlọ́run ṣùgbọ́n yóò tún wá ká òdà bí bàbá wa ó tún gbọ́ tóbi ọlọ́mọ tóbi pọ̀ o tí ó sì kalẹ̀ báyìí tó sì rò ẹlòmíì gbogbo ohun tí ń pèsè yẹn láàánú pèsè la ọ̀rọ̀ sísọ ìtìnà ẹlòmíì dáàpọ̀ ọlọ́run tún bílẹ̀tì rẹ̀ mọ̀ kó súnmọ́ obìnrin kọ́ adóyún ọlọ́run ṣe fóun. lórí tìrìtìrìtìrìtìrìtì sọ́dọ̀ pé wàá yín tọ́rù dú ni'matallahi la tuhsuha tẹ́ bá ní kẹ́ ẹ máa ka ìrọ̀rá tọ́lọ́wọ́ bá alékẹ́ ọlá tó ṣe fún yín ẹ máa rí kàńtó tọ́kú dé ní ó dé ẹ fún ní líìsì ṣùgbọ́n kẹ́ wá pé wọ́n ọlọ́run á ti kà á kán kò sí mi mọ̀ ọlọ́run ní ìtẹ̀lẹ̀. wa in ta'uddu ni'matallahi tẹ́ bá ń ka ìrọ̀rọ̀ ọlọ́run tó ṣe fún yín la tuhsuha ẹ̀ lè kàlákà tán ẹ̀ lè rọ kíkà ẹ̀ tán ọlọ́run ní fáyidá sàwùwọ́ ìtùhù tẹ́mi ọlọ́run tí ń bá wá dá ìbílẹ̀ ìsìn yẹn tí mo ṣe tí mo jẹ́ ogún régé tán ونفخت فيه من روحي tí mo wá fẹ́ fúfú sí la láti bí ẹ̀mí tí ó sẹ̀ látọ̀dọ̀ èmi ọlọ́run èdè lárúbáwá ọ̀dà pọ̀ tí ẹ̀ bá lọ kẹ́kọ̀ọ́ ẹ̀ kódà lárúbáwá mi gan yóò tún máa lanu ni bí bàbá tún rí ní táwọn àfa akọ lórí èdè rẹ̀ ìgbésẹ̀ díẹ̀ àwọn náà ló jìn dòdò báyìí wọ́n ń pe àwọn àwọn àwọn gbólóhùn kan ní huruful ma'ani arafi ni wọ́n èdè lárúbáwá kó látara ismu fi'lu àti huruf huruful ma'ani so ó kọ àti ọ̀rọ̀ ìṣe àti àwọn arafi tó mùtùmọ̀ lọ bíi fi bíi ìlà bíi mẹ́ni tẹ́ bá tún wá débi àwọn arafi tó mùtùmọ̀ lọ́hùn bẹ́ẹ̀ bá ti lu ọ̀rọ̀ ni ó sọ irú ìtumọ̀ tí ń bẹ fún un kì í fi ìtumọ̀ ẹyọ kan lọ́wọ́ àdìrọ̀ mọ́ lọ́wọ́ àlẹ́ òtúmọ̀ tí wọ́n ara fi yìí fi ọmọ ń tọ́ka lórí inú nǹkan ṣùgbọ́n ó lè lò ń gbá mi tí ò ní jẹ́ bẹ́ẹ̀. mi a túmọ̀ láti ibì kan wọ́n lè lò ń gbá mi tí ò ní jẹ́ yẹn ọlọ́run sọ yìí pé fàyídà sáwọ́ ètùfú. ونفخت فيه من روحي فقعوا له ساجدين ẹ̀yin màláíkà tí ń bá dá ẹ̀dá rẹ̀ dọ́gba tán ونفخت فيه من روحي tí mo sì fẹ́ fún fùsí lára láti bí ẹ̀mí tí ó fẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọ̀bọ̀ mi ìfìdáyíyà ni wọ́n ń pè yẹn ọ̀gbọ́dọ̀ pé mi ń bà díyà mi ń bà díyà kò dé mi ní amwalihim sadaqatan nínú dúkìá wọn tí wọ́n ní.

ọ̀dọ̀ ọlọ́run bá lè kí ọlọ́run gbogbo ẹ̀mí náà ti tẹ̀ ṣùgbọ́n tó wá fi tẹ̀sírì ìdánwò tó tẹ̀sírì fi wọ́n ń pele tó mú ìjì lọ ẹ̀ ń gbọ́ bá sọ pé ọmọ ọba ni ẹ̀ǹgbẹ́ nu tiẹ̀ náà mọ̀ dùn pé tí tí wọ́n fóun ti ẹnìkan tó ṣe pé kí ni o tọ́lá ẹ̀ ṣùgbọ́n èèyàn tó pàtàkì pọ̀ ẹ ọlọ́run ṣe ló ń wọ àmì ẹ gbọ́dọ̀ fi kẹ́kẹ́ sí náà kọ́tà láyò fàlìyà abudu rọba adàlì bẹ́ẹ̀ alẹ́bí àtàmọ́hùn mìndù ìwà àmọ́nàhùn mìnìkàwò kí wọ́n yá máa sin ọlọ́run tó yẹ fóun ló ní ilé kàábà yẹn gbogbo ilé náà ọlọ́run náà lóní gbogbo mọ́sáàsì ọlọ́run náà lóní ẹ̀ ṣùgbọ́n ìdọ́ fàtú tẹ̀sírífì ni wọ́n ń pè yẹn Eh, bẹ́ẹ̀ náà ni ìtọ́lọ́ eh, eh, tí àdúgbò sọ́lá ń sọ wípé àsìyáàmù bí èmi mo ní àwẹ̀ kọ́ wá sọ pé àwọn sẹ́yìnkú ètò ọ̀tánra rẹ jẹ́ ìdánwòfàtò tẹ̀sírí fi wọ́n ń pè yẹn so ọlọ́mọba ló láwẹ̀ tí èsì àwẹ̀ náà ọlọ́mọba náà ló ní gbogbo ẹ̀ wọ́n náà fákàtò fi èmi rú sí tí mo wá fẹ́ fúfú sí tán láti bí ẹ̀mí tọ́sẹ̀ látọ̀dọ̀ èmi ọlọ́run fakọ̀ọ̀hù lahu sàájìdì àfẹnìyẹn látọ̀dọ̀ ọlọ́run láti bí wakọ̀ àyọkọ̀ òkà fakọ̀ọ̀hù ẹ̀yin màláìkà ẹ̀yà wọlé lahu sàájìdì kẹfọ́rí balẹ̀ síbi tí ádámà wà àwọn kan ní ọlọ́run ni wọ́n tẹ̀ fún ádámà ni kò sáṣẹ tọ́lọ́run ò lè pa tí bá gbọ́rọ̀ sọlọ́run lẹ́nu pẹ̀lú pé wọ́n tẹ̀ bá fún ádámà ìbáàdà ni ó jẹ́ fún wọn torí pé wọ́n tẹ̀ láfẹ́ ọlọ́run àwọn kan sì rárá ibi tá ádámà wà ní wọ́n fi kíbùlà ọlọ́run ọba àlèkè ọlá náà wọ́n tẹ̀bà fún ṣùgbọ́n ádámà ní kíbùlà wọn òní kàábà wọn ń gbà náà tí wọ́n fi tẹ̀bà fún ọlọ́run ọba àlèkè ọlá ẹ̀ fakọ́rúlà ọ̀sà jìdí ẹ̀yà àforíbalẹ̀ fún fasajadali mọláyíká tó kulluhum ajma'un gbogbo àwọn pátápátá ni wọ́n forí kanlẹ̀ alijamu lè mọ̀hálà bíálí kìí ṣe mufradi gan jámù lọ́lọ́run ṣe màláíkà àwọn màláíkà jámù lọ́lọ́run ṣe wọ́n ó ṣe ní plural lẹ́yìn ìgbà náà tó wá ní kulluhum gbogbo wọn pátá ó tún wá kàn pálẹ̀ kejì pé ajma'un lápapọ̀ tó ẹyọ kan gan ti tó al lásán ti tó ó tún fi kàn pa kulluhum sí ó tún fi ajma'un sí. illa iblisa stakbara wákà ànàmìnà lè káfírí inú a máa pàṣẹ ìsísí yẹn pé a máa jẹ́ mọ̀tọ́sílù a máa jẹ́ mọ̀tọ́sílù tó bá jẹ́ pé mọ̀tọ́sílù a jẹ́ pé ntọ́ wá lẹ́yìn rẹ̀ láti inú ìtọ́ ṣáájú láti yọ já àtòláàbù ilá zaidun gbogbo tòláàbù ló ti dé àti nìkan ó túmọ̀ pé zaidu náà jẹ́ tòláàbù tẹ́wàá ní já àtòláàbù ìtumọ̀ ẹ̀ pé ilá almudarris islam yá àti ẹ sọ pé ṣùgbọ́n olùkọ́ ni ò tí ì ń tiẹ̀ wọ́n mìíràn pé nìyẹn ẹ ti gé kú ẹ̀ kì ṣe irú ìrántán náà ní ọjọ́ jẹ́ nígbà tó bá ọlá sọ pé gbogbo àwọn màláíkà ni wọ́n fún anabi adam alayhi salatu ọwọ́ ilá ibilisa ṣùgbọ́n o ibilisu ń tiẹ̀ ó ṣe girimankai ní èdè lárúbáwá takabbara ati tekbara kò yẹ ṣe èèyàn tó tóbi ọwọ́ àkàrà ẹ̀kẹ́ tó tóbi ọjọ́ rẹ̀ lójú nù ẹ̀ wàkàánà mìíràn lè ká fèrè ó sì wàá nú ọ̀kan nínú àwọn tí wọ́n ṣe kèfèrí sọ́lọ́m ẹ̀ eléyìí náà ti tó láti pé ìbílísù sí lára àwọn màláíkà nípa ìran rẹ̀ ọkàn wà pẹ̀lú wọn nípa kìtọ́ọ̀bù ọlọ́run tí ń bá gbogbo wọn sọ wípé ẹgbọ́tọ̀ tẹ̀ bá fún alayhi salatu wa salam nígbà ń bá da tán nígbà ọlọ́run ti ti pa àwọn ọmọ láyíká láṣẹ tóun náà sì wà láàrin wọn èwo làbọ̀ mọ́tẹ̀bá ìṣesí àwọn èèyàn burúkú náà sínú kọ̀bá àjẹun nìkan láàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó dáa ìwà agirimọ́ńkà ìwà àjọra ẹni lójú ìwà apáàgùn burúkú ni ọmọ wù ẹ ẹ nígbà tí gbogbo èèyàn bá tọwọ́ ẹ̀wù tó dáa sọ́run eléegun wá gbé ẹ̀kú tó jẹ́ pé wọ́n ti pé kalẹ̀ ní ìsinyìí yóò oríṣiríṣi òórùn oríṣiríṣi tí ọba gbé wọn nígbà ọba tu tó orú bá mu ọba yálé ẹnìkan yọba gbé tìlẹ́gbẹ́ kan ọba máa tí ọjẹ yọ ara tó aa tí a lè yàn fìtí náà ọyẹ kó ní òtútù ara tó kò lé ayé fóun ò ṣe bójú mu ẹ báwọn èèyàn burúkú ṣe rí nìyẹn ń gbóyà gan ni ó lè yín di pépà ọlọ́run ni ilá ibilis nígbà gbogbo àwọn màláíkà tẹ̀ tí wọ́n tẹ̀lé àṣẹ tọ́lọ́run ibilis sì dúró láàrin gbogbo ọkọ̀ wọ́ọ̀rì ni wọ́n ti pọ̀ tó tó ṣeun gan èèyàn gbọ́dọ̀ ẹ̀ kọ́mọ́ gbàgbé ẹ̀ ti àà ìwọ yìí nìkan láàrin gbogbo àwọn èèyàn yójú òsì ẹ̀ tì ọ́ ẹ̀ ọlọ́run ọba sì ni ọlọ́run ìlà ìbílísà sátìbára wa ká afiri àfírí àyàfi ìbílísù nìkan ìsẹtìbára ọ̀sẹ̀gírímọ̀nkáì wa ká ànàmínàlìkà afiri na ọwọ́ àánú ẹni tó ṣe kẹfìrí sọlọ́run tí ò mórí ọlọ́run kàfàrà o bu nǹkan mọ́lẹ̀ ni ẹ̀ torí ẹ̀ wọ́n fi ń pe àgbẹ̀ o. àwọn àgbẹ̀ ni o kí wọ́n fi èso sílẹ̀ tí wọ́n bá fi èso sílẹ̀ wọ́n wà buyè kó wọ́n wà bulè lórí tí wọ́n bá bulè lórí kò ní í so torí àwọn fi jẹ́ pé wọ́n fi jẹ́ káàkiri bẹ́ẹ̀ náà ni gbogbo kèfèrí orí ọlọ́run tọ́lọ́run ṣe ti la lásán ó tó kó fi mọ̀ yìí pé ọlọ́run tọ́ dáhùn báyìí lọ́lẹ́tọ̀ọ́ kéèyàn mọ̀ sí jọ́sìn fún bẹ́ẹ̀ náà sì lórí tọ́lọ́n tó wá ṣe rárọ kíká rẹ̀ gbogbo tí ń lù ti fi ń sàǹfààní ilé ayé ó yẹ kọ́mọ̀ ìpè àá ẹnìkan ló plan ilé ìka bẹ̀rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ pósẹ́ẹ̀sì ẹ ọlọ́run tó ṣe léyìí lọ́yẹ kéèyàn máa ṣe adékọ́lẹ̀ tó ká máa ṣe ní káfíìrù ká máa ṣe ní kèfèrí ẹni tó borí ọlọ́run mọ́lẹ̀ ẹ tí ọ̀sà fi hàn rẹ̀ kó fi ṣe ìbáàdà fọlọ́run ṣùgbọ́n ayé tó ti wá lajú lajú débi pé wọn fẹ́ fẹ́ máa pe kèfèrí ní kèfèrí mọ́ àwọn west náà ni wọ́n sọ̀jẹ́ tiẹ̀ wọ́n ní ẹ máa pè wọ́n ní non-muslim ẹ àwọn tí èsè mùsùlùmí kèfèrí kèfèrí tẹ̀ ń wí ó ń strike mind wọn pọ̀ ẹgbẹ́ ayé kèfèrí tẹ̀ ń wí ẹgbẹ́ ẹ ní ẹ máa sọ non-muslim and non Eh, mùsùlùmí àtàwọn tí ì ṣe mùsùlùmí eh, àwọn ọmọ mùsùlùmí náà tó ti gbà káàkiri àwọn lárúbáwá ti gbà káàkiri gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìdá àwọn tẹ́ bá fi ti gbọ́ eh, àwọn níwùsì wọn wọ́n gbé ọ̀gá ìrọ̀ mùsùlùmí àwọn tí wọ́n ṣe mùsùlùmí ṣé wọ́n wà pàṣẹ inú Kùránì rẹ̀ tọ́lọ̀ ń tọ́ sànù wa ọlọ́run bá lè pẹ́ ń bọ̀rọ̀ lọ pé kọ́lá ya ibilisu máa mana'aka à ń tẹ́síjúdà lima khalaqtu bí yada ìyá. astakbarita amukuntamina gaali ọlọ́run tó pè é ife ya ìbílísù ìwọ ìbílís ó kọ márùn ní bẹ́ńfónú nínú Qur'an tọ́lọ́n fi sojú abẹ́ǹkó ń parẹ́ ìyókù ìròyìn ni ìbílísù iná ẹ̀ ní ọkọ rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹni tó ti jákàn kúrò níbi àánú ọlọ́run àánú ò lè bá a mọ́ dákun ṣe máa mẹ́nà àkà kí lọ́kọ̀ fún ọ antes juda kó o forí kalẹ̀ lè mẹ́sàlá tùbí yàdáyà pẹ̀lú tó yẹ pé èmi ọlọ́run fọwọ́ mi lè dà yàdáyà yẹn ní èdè lárúbáwá yàdáyé ní ìpìlẹ̀ rẹ̀ yá ìdọ́fà mùtàkálìm lọ́wọ́ akun ló fi wá di bí yàdáyà ẹ̀ ń tí mo fi ọwọ́ mi méjèèjì tí mo fi dá kí ló dé tó ọ̀tẹ̀ bá fún àti pé ọlọ́run ọba tó dá wa ní ọwọ́ ní ní ní ní ní àwọ àwọ àwọ gbọ́dọ̀ fi wé ti kankan bó ti wùlẹ̀ ọmọ ti gbọ́dọ̀ mọ sọ̀rọ̀ ọwọ́ ọlọ́run ká tún wá mọ náwọ́ lásìkò tá a bá ń sọ nígbà tá a fi ń wé naa ni gẹ́gẹ́ bí táwọn alùsùn náà dẹ̀mọ́ àti ẹ̀ sọ nínú àwọn onímọ̀ ọlọ́ọ̀bá àlekẹ́ ọlá olóhùn lòún dá dáhùn sàlátù òun ẹlòmíì ó tún pé agbára òun tó ṣe ní méjì àwọn yahudi sọ pé ọlọ́ọ̀bà àlekọ́lá ń sọ fún àwọn yahudi wọ́n sọ pé yadullahi maghlulatun gullat aydihim wa lu'inu bima qalu bal yadahu mabsusatan yunfiqu kayfa yasha àwọn yahudi sọ pé ọwọ́ ọlọ́run àjàgà ti wà ìtumọ̀ ẹ̀ náà ni pé kọ̀tọ́rẹ́ mọ́ àwọn òrò ibi ń pa wọn ọ̀dààmú ẹ̀ la wà wàlúùínú bímọ kọlu ọlọ́run sì ti gbé wọn sì jìnnà sí ìkẹ́ nítorí ní kí sọ ó burú báyìí ahùn ni ọlọ́run méjèèjì ntọ́tẹ́ ẹlẹ́ ni yóò fi kú ìfàyàṣá ọlọ́run bá ọlá ó sì ń tọrẹ ó dà bó ṣe ṣùgbọ́n àgbọ̀dọ̀ fi wí tẹ̀dá kankan bóun ló ṣe wáá rí ó kù sí lọ́dọ̀ bí ẹ bá lẹ́sìrẹ́ǹsì lè yẹn wọn sọ pé báyìí ni nǹkan báyìí ṣe rí níta lẹ́sìrẹ́ǹsì ààrí ààrẹ ẹni tó pé òun lọ òun dé òun sì di rí bó ṣe rí tí wọn á lójú tá a máa jiyàn lórí tí ò wúlò ọlọ́run bá nìkan lọ́mọ bó ṣe rí o ní ìbámu sí títóbi ọlọ́run ọlọ́run bá alápọ̀nlé ọlọ́run bá ń sọ barita sọjọ́rẹ́ lójú ni sóǹgé segirimankai ni amúkú ntàmínà láàálí abọ́wà ní ẹni tí ń gbéra ga kọ́ọ́là èṣù tún dáhùn <clears throat> ìdílé èṣù tún sọ̀rọ̀ nítorí ẹ̀kọ́ dáálé ọmọbìnrin sọ nǹkan kan mọ́ ó tún sọ̀rọ̀ ó tún falẹ̀ ya ó tún bọ̀rọ̀ gbẹ́ sí ọ sọ pé ana khairun minhu khalaqtani min narin wa khalaqtahu min tin onírè ọlọ́run èmi lóore ju ádámù ńlọ ni kàlákítà ní ìmì ńnà rí sẹ́bíbi iná ló ti dá èmi wọ́n kàlákítà òun ti ó sì dá òun níbi àmọ̀ ìyẹn ni pé yéèpè àtomi ló fi dá òun ìbílísù tó bọ̀rọ̀ jẹ́ ọlọ́run pa láṣẹ pé kò ṣe nǹkan kò ṣe àwọn mọ̀láyíkà àwọn ṣe lójú rẹ̀ síbẹ̀ náà yóò tún dẹ́rù bá kótópò ń ṣe ọláyà pọ̀ lẹ́yìn ìgbà náà ntí èsì sẹ́ tiẹ̀ ló tún fẹ́ sọ di sí ara rẹ̀ ó náà ní alìkàìríyà wàlẹ̀ àfùdọ̀líyà kápẹ́ nìkan jẹ nìkan lọ ṣé wọ́n ló ń bu ni ìbọ́lọ́wọ́ ọba àlekẹ́ ọlá ní mọ̀ ń bu ọba wù arí bàbá ńlẹ̀ abúfọ́mọ ẹ̀ kí òsì ń tí wàá bọ́ òsè ike ajẹ́mi ọkọ lo tèmi kí òtó wa lo tiẹ̀ kọ̀ọ̀kan lọ́hùn ẹ̀tọ́ bá ó sì lè rí ó sì lè rọ́mọ ńlẹ̀ kó bu fún bàbá ó lè rí alágbára ńlẹ̀ kó bu fún kó bu fún ẹni tó yẹ pé ọlẹ bíi só ẹ máa wò kí àbúrò ah, ọkùnrin ti à ń tẹ́wà ìtìrẹ ọlọ́run kò lókun lára kò lọ́gbọ́n òmùgọ́ngbà mi ọlọ́wọ́ sì máa máa bu oore fún ah, wọ́n máa gba lọ́sùn wọ́n máa gba lóṣù owó rẹ̀ máa pọ̀ sí kí lọ́ fẹ́ ṣe lọ́lọ́ ọba àlekè ọlá bó ṣe pè bùbù rẹ̀ yẹn ọlọ́wọ́ ọba èṣù sọ tí ọ̀yẹ́ kọ́ sọ tí èṣe ọ fẹ́ sọ di ti ara rẹ̀ ọgbọ̀ fún ara rẹ̀ wákàlà pétahu min tin tó ń fi lóore jùlọ náà ni pé ibi iná ló ti dá òun ibi àmọ̀ ló ti dá ibi àmọ̀ ló ti dá ànábì ádámù alayhi salatu wassalam khayriya ìjẹ́ tó lóore jẹ́ nìkan lọ ọlọ́run bá àlùfẹ́ ọlá nìkan ló ní ẹni nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ipò wo lọ wà sí ọlọ́run bá àlùfẹ́ ọlá ti ń pàṣẹ lọ́yẹ kó wo mọ́ wo ń tọ́pa ọ́ láti ẹtí ipe kí lọ fẹ́ ṣe ọlọ́run bá ń pa títóbi rẹ̀ oní tá a bá fẹ́ sin òun pẹ̀lú ìrun ká ṣàlùwàlà ká omi tá a bá ti aró mi ká lọ lóye fẹ̀ táwa ta kú pé ìwọ ọlọ́run àti ẹ̀gbọ́ tómi tó wí kó mọ ọmọ ara ṣùgbọ́n ìwọ á tún lè tó ní ká tún fi para ìwé ọjà rẹ̀ èèyàn dọ̀tí kéèyàn tó wọ mọ́sálásí èèyàn wa ní wòyùn yóò wo àṣẹ tán ẹ̀tọ́ bá ti wá wo àtẹ́tọ́ lọ́hùn ó ṣe é ti kọ́nà wájú rí nà rí hekima ìdí abájọ ọgbọ́n tí ń bẹ lára ńtọ́lọ̀ ní kò ṣe ẹ̀ làwọn àfa wa al-Qarafi Shihabuddin Ahmad al-Qarafi nínú tírà rẹ̀ táǹkì ń bẹ̀ xíra ó ní ọlọ́ọ̀bá alẹ́kẹ́ọ́lá ó ń pàkíyèsí wa pẹ̀lú tẹ́yà mọ́mùtò níkàṣe lọ síbi ìpìlẹ̀ wa méjèèjì náà ni tọ́lọ́ ń lò ń dá nábì adáwà sọ̀rọ̀ níbi píínì náà ni e, e, èyí pẹ̀ àti kíni àti omi tí wọ́n lúpọ̀ ìpìlẹ̀ wa àkọ́kọ́ náà lómi bá a bá rí káfi ṣe ìgbà káfi ṣàlùwàlá káfi sin lọ́hùn táàbà wa ti arómi àbá lágbára lórí ẹ̀ àbá ń wò bí bí àgbàdo onúgò fún adìẹ ẹ̀ẹ́ ajẹ́pípa lọ lo ìpìlẹ̀ wa kejì òun náà ni sọ́yà múrùn òun náà ni yẹ̀fẹ̀ so àwa ní lílò tá a lo omi yọ ọ̀pọ̀ nípa oríkèé ara tá a fi fọ̀ ṣùgbọ́n lílò tá a lo yẹ̀fẹ̀ á kàn fi tàtẹ́ ni

ṣùgbọ́n kí ni nọ́ọ̀sù ti Quran wí kí ni nọ́ọ̀sù ti hadith wí tí ọba wá sí ló tó kan benefit and interest àbí public interest lọ́sẹ̀ wàá máa wò yún pé èwo ni ó wúlò fún àjù ṣùgbọ́n tí nọ́ọ̀sù bá ti wà ah obey first and then kí lẹ́yìn pé complain ọkọ̀ tẹ̀ láti ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ba àlekè ọlá ó ní ó ti fi yé wa látẹ̀yẹ wa wọn ànábi wa sallallahu alaihi wasallam kíkí obi ọgbọ́dọ̀ tẹ̀rìn àjò àfi pẹ̀lú mahram ẹ̀ nínú kọjá ọkọ rẹ̀ àbí mọ̀lẹ́bí rẹ̀ tó jẹ́ léèwọ̀ rẹ̀ ni wọ́n jọ sì rìn àjò wa sọ pé yóò miss admission yóò miss kinní kan kinní gbáǹkọ́ àwo ọlọ́run ọba tó sọ̀yún ṣé kò gbọ́n ju ọ lọ kò ní òye ju ọ lọ kò mọ tí ó tẹ̀lé òfin ju ìwọ gangan lọ ni ni àbí lẹ́yìn tá a bá ọba ọlá kò ní pa ọ́ láṣẹ wa láṣẹ wàá mọ̀ pé ló wa jù nínú àlámọ̀rí nǹkan yìí ẹ ìbílẹ̀tù ó sì ọ̀rọ̀ sọ ó sì wà wù ẹ ó tún sì òye ó tún gbé síra wọn ó lòun lóore jọ ádámù lọ torí pé kàlákìtà ní mínárì ìrẹ ọlọ́run dá mi ní àtàrà aná ọ wá ní iná ọlágbára ó lóore ju amọ̀ lọ tọ́jú yépẹ̀ bó ló ṣe rò àwọn àfáà yìí pé ìbílẹ̀tù òfin yèdénú ni bí náà bá ti lè ọ ga tó tí wọn bá rọ yé ìpẹtọ bá rọ sí yóò kú fínfín ni ẹ yóò kú fínfín ni tí ò ní sí nǹkan kan bẹ ìtumọ̀ ẹ̀ anabi adamu alayhi salatu tọ́tẹ̀lé òfin sọlọ́n ẹ ó wúlò ju ìbílísù lọ ó sì lọ́lá jù bẹ́ẹ̀ náà sì gbogbo ẹni tó bá ti jẹ́ pé ìpìlẹ̀ tí ó wàhálà ni máa ń wò ọmọ ìyá èṣù ni ìpìlẹ̀ tí ó wàhálà ni wọ́n wá ń wò ọmọ ìyá ṣe tán nìyẹn ẹ̀rín tó lọ tú jáde ẹ̀rín tó sì tú jáde fìtínà ni ó dà á lẹ̀ fún kò ní jẹ́ ó òfin sọlọ́n ẹni ẹlẹ́ni tó yẹ pé ó ti gboyè ó ti kọ́ sẹ̀ríà ó ti ṣe fátíwá ó ń sọ̀rọ̀ ọlọ́run ìwọ wá sọ pé njọ́ tí ó bẹ̀rẹ̀ ilé mẹ́dírásà rẹ̀ ìwọ gan lọ sanwó àkọ́kọ́ tó san fún bẹ́ẹ̀ ó ti lè mọ wá takò ṣéyìn wá láàfin sí ó ti transform ó ti change ó ti yàtọ̀ bọ́lọ́mbà tiẹ̀ dáadámọ̀ látara yèèpẹ̀ àti ẹrẹ̀ látara yèèpẹ̀ àtomi ó ti kúrò ní yèèpẹ̀ àtomi ní ìsìn ó ti di báṣara ó ti di abara tó ní làákàyè tọ́lá wọn tó fi ń sin lọ́hùn ó ti di ẹ̀dá ọ̀wá ń lọ á tú ìpìlẹ̀ àdáfìtì náà lẹ̀ ẹ sọ yìí pé wọ́n lóore jùlọ gbogbo ẹ bá ti ń tú pẹ̀lẹ́ tí ó náà lẹ̀ ọmọ ìyá aṣọ ìtọ́ ní kọ́lọ̀ ń kọ́ sọ ha fáyín nàkàrọ̀ jì ọlọ́ni tọ́ba pé ń tọ́ sọ ní ìwọ yá jáde kó fáyín nàkàrọ̀ jì ọmọ di ẹni ẹni rọ́jà èdè lárúbáwá a máa jẹ́ kéèyàn yẹn lóko àti máa jẹ́ kí èèyàn ó ṣe làánà kó sépèlé èèyàn pé làánà ọlọ́run kọ́ máa bá ẹ̀ á sì máa jẹ́ kí èèyàn tún dábàá kò sí kankan tá a tu sí tí ọba ìdílé sùn ẹ̀ fáyìn nákàrọ̀ jí mú ẹni tí wọ́n bá rí ọmọ ọmọ sọ lóko ni sáwájì lọ́mọ́kà ní ìsìn àyè kan ti wà dáhùn pé àyè ṣẹ̀tàn rẹ̀ ó jámúlátò akọ́bà àti bísílá wọlá asbà ẹni ájú méje ńjọ àkọ́kọ́ ìjọ kejì ájú twenty one ìjọ kẹta ájú twenty one lórí pé akáǹtì tùmọ̀ ṣẹ̀tàn ṣẹ̀tàn ò sí mbẹ̀ ṣùgbọ́n lọ́n fi àyè ibẹ̀ sí rọ́mùsù o fi ṣe àyè àmì ṣẹ̀tàn inú táwọn onímọ̀ sọ wọn níbẹ̀ ibi kọ̀ọ̀kan yẹn ló ti yọ sí ànábì Ibrahim alayhi salatu wa salam

tí bá ń ka Qur'an yọ ọmọ sọ pé a'udhu billahi minash shaitanir rajim ẹ mọ wá sọ lọ́ọ̀dọ̀ rẹ ọlọ́run kò níbi ṣaitan tọ́jẹ́ ní ìṣẹ́bílé látọ̀dọ̀ ọlọ́run àwọn onímọ̀ sọ wípé ẹ̀ tí yẹn bá fẹ́ kọjá níbi kan tájà kan wá di lọ́wọ́ tí ń gbó gbùgbùgbù ṣé ń tọ́ dáa jù ní kọ́ máa gbó pẹ̀lú ajá àbíkọ́ máa sọ pẹ̀lú ni àbíkọ́ lọ pa alájá pé kọ́ máa jọ èso fóun lè lọ́ntòun wọ́n ní tọ́da àjù náà ní kọ́ lọ pa alájà kọ́ má jẹ́ èso náà ní nígbà tá a bá sọ pé a'udhu billahi minash shaitani rrajim ìtumọ̀ ẹni pé wọ́n ọlọ́run tó dáṣe ìtọ́n dáṣùbà wa mú so mọ́jú ó dìstọ́bù wa o èṣù ó ti di ẹni ìṣẹ́bílé bẹ́ẹ̀ náà ni bọ́ọ̀ bá sì tu sí ìtumọ̀ rajman bil ghaib náà wà ní Qur'an rajman bil ghaib ẹ̀ ọ́n dábàá sí kọ́kọ́ ẹni ẹni ẹni ìdábàá sí pé ń ṣàìdá náà ṣètọ́n ẹgbẹ́ ebe bá ti nìkan ti wà lọ tí ọ̀dà lọ bá wù lọ bá wù bọ̀ ní ìsìn níbẹ̀ bá parí ẹ̀sẹ̀ iṣẹ́ ẹ̀sẹ̀ tọ́ ni iṣẹ́ èṣù ni ọ̀dẹ̀ tá à fura sí kò ní tì wá lọ síbi gbogbo tí ọ̀dà nìyẹn gbogbo ẹ̀ náà lọ́ba ṣe ìtọ́nu kọ́lọ́ńdà kúmọ̀ ṣe wá ń ṣe ìtọ́nu ọ̀là wa kọ́mọ abẹ fún ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ṣẹ̀tọ́n ilá ìyàwó mi di tí ó fi díjọ ẹ̀san ẹ òbí ṣẹ̀tọ́n ṣe rí opportunity kó gbé pẹ̀lú àwọn mọ̀láyíkà ẹ ó ṣẹ̀mí pẹ̀lú àwọn mọ̀láyíkà ó ṣe ìbáàdà pẹ̀lú àwọn mọ̀láyíkà ṣùgbọ́n gbà tí káwọ́fùlà ẹ ìbẹ̀rù ọlọ́run tí ọba lò ẹ wá wo tó wá di ẹni ìṣẹ́bilé tó ti bó ṣe sin ọlọ́run ọba àlekè ọlá tó ẹ àfáà yẹn tí wọ́n ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ wípé wàlá tẹ̀gẹ̀tàrà bí kẹsìrà tẹ̀lẹ̀ ìlú ọ gbọ́dọ̀ gbẹ̀tàn jẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tó bá ní o fa inna Bal'am bunu Ba'ura torí pé Bal'am ọmọ Ba'ura làkìyà máa làkì ojú ẹ̀ mọ̀ kàn tó kàn náà tó ń ti bó ṣe nímọ̀ tó wa kana ya'rifu al-isma al-'azam nínú àwọn ọmọ bàdí Israẹla ni ọjọ́ ẹni tó ṣe pé ó kọ́ ńlá téèyàn máa fi bẹ̀ lọ́hùn ó nímọ̀ sí lásìkò tiẹ̀ ẹwọ ìmọ̀ tí àáfàá yìí tó fi kọ́ wa látara ọ̀rọ̀ tí ó sọ yìí ipe ẹ ń bá ní mímọ̀ ntọ́ o na wúlò lóní o ṣùgbọ́n síbẹ̀ náà ìwú tó ń bẹ lára ìmọ̀ tó o àfikọ́ jẹ́ pé kó lo ìmọ̀ yẹn síbẹ̀rù ọlọ́run bá àlékè ọlá kó kun lọ́wọ́ wa bá a ṣe wà yìí ẹ sànù wa àwọn tí ṣùgbọ́n ìmọ̀ táyé ìtàlìkìyà mọ̀ tí wọ́n mọ̀ wọ́n kàn fi ń roko fúnlé ayé wọn ni lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣé ń gbàtà bá la wá sí lọ́run ní mọ́sálásí téèyàn wá tún wá sọ ilé ọlọ́run tó tún sọ́dọ̀ bẹ̀ yóò dá dá lẹ́ láàárọ̀ ní àṣùbà yóò dá kalẹ̀ mọ́gírìbì yóò dá kalẹ̀ láyàlá àlásárì mọ́gírìbì ìṣáì sọ wá dá báwọn síbànàbí wọ́sálọ́lá àlè wọ́sálà ṣé bó ṣe ń ṣe nu ọ̀ lọ wá tẹ́sí ẹ̀rọ wá tẹ̀tì ẹ̀tì kó kírun fáwọn èèyàn kó sì dìde sọpá jẹ́ fáwọn èèyàn ń rí i pé ìwọ ni wọ́n fi jẹ́ ìmáàmù rátìbì ẹ̀ tí wọ́n ti tó ń gbà ọ́ lásìkò nígbà bá jẹ́ ìmáàmù rátìbì ní ti ó níbi tó lè lọ láyé látàlátà torí àti kírun fáwọn èèyàn ẹ̀ àwọn èèyàn wọn wà á máa dáwùjọ pé kò dúró ká lè fi ran ìmáàmù lọ lórí àlámọ̀ ilé ayé báyìí rẹ̀ àmọ́ fún iye báyìí lóṣù nígbà bá fún yàwọn tó lè ṣèpàdé pé nǹkan mọ̀ tí wọ́n ní ìsìn ẹ̀já ìpín ìṣòwò ìmáàmù àwọn èèyàn kan bẹ́ẹ̀ ti ń sílẹ̀ Yorùbá yìí ẹ̀tọ́ ikú fúnra ara wọn ó tún ṣe pàdé nǹkan mọ̀ tí wọ́n ẹja ẹja ìpèsè ẹja ìpèsè ẹnìkan sọ ẹnìkan sọ tẹ ẹnìkan fún mi tó surprise ìmọ̀ọ́mù gan ah, ta àtàwọn èèyàn yìí wọ́n ní làákà ìjọba yìí wọ́n ní àgbọ̀ ah, jẹ́ pé àwọn náà mọ báwọn náà ti ra nǹkan lọ́jà ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ wa àfẹ́ fún ìmọ̀ọ́mù lówó àtìgbà tí ìmọ̀ọ́mù náà bá tó dá tiẹ̀ náà lẹ̀ tí bá ń ṣàdúrà lọ́tún lọ́sì làánú nílùú Saudi Arabia àtàwọn àyè mi ìjọba ń kíta fún wọn sọ́yẹ́ pé owó tí wọ́n fún wọn gan ó tún kéyìn òjókòó ti lọ́tọ̀ ẹlòmíì tó wá ń bẹ inú àwọn olùkọ́ tí wọ́n kọ́ wa sọ́yẹ́ pé olùkọ́ yunifásitì ni wọ́n tó fún ní ìmáàmù wọ́n tó máa fún ní owó oṣù ti ìmáàmù lọ́tọ̀ yóò tó máa gbowó ti yunifásitì lọ́tọ̀ tẹ́wà tí wàá rí i pé àsìkò òun òun tó ti ń dìvẹ́lọ́pù òun ò lè máa kí gbogbo òun mọ́sálásí yẹn bí kọ́ máa kí àyílá nìkan àbí kọ́ máa kí àsùbá nìkan àbí kọ́ máa kí àsùbá àti ṣáì yóò tún oní òtún nínú owó tí ń fún o òtún wá ẹ̀ǹpúlọ̀ ẹlòmíì nínú àjàyà pàtàkì jọlọ́ nínú àwọn student yóò wà ní kọ́lọ́ mọ́ kí wọ́n ìrún fún wọn níbi báyìí so wọ́n mọ̀ kíkà fún wọn ọkọ̀ wọ́n sì mọ̀ fún oúnjẹ báyìí lóṣù ẹ̀wù bí sòkè wà tí gbogbo ẹ̀ sì ń lọ tó ń gún régé torí ẹ̀ lọ fi jẹ́ pé lọ́dọ̀ tiwọn ọ̀ọ̀kan lè fàdédé ọ̀ọ̀kan lè fàdédé kọ̀ọ̀kan bọ́ mọ́sálásí

kí wọ́n má bí Balaam ọmọ Ba'ura tí àfa sọ àwọn onímọ̀ ẹbí tukuru ti fi sọ àtàwọn mìíràn àwọn àfa wọ́n sọ yìí pé àyà ń bẹ nínú Suratul A'raf àyà one seventy five àti one seventy six ọ̀rọ̀ Balaam bunu sọ. So. ẹ̀tọ́ ló ń sọ pé watilu alayhim naba alladhi atainahu ayatina fansalakha minha fatba'ahu shaytan fakana minal ghawin walaw shi'na larafa'nahu biha walakinnahu akhlada ilal ard wattaba'a hawahu فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل لقوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون ọlọ́ni wọ́tílù àlẹ́yìn ma káyà kúránù fáwọn káfìrí nì nàbà alẹ́bí àtẹ̀yìnà àyàtìnà ìròǹpẹ́ tó ṣe pé àwọ ọlọ́run afúnni ohun àmì wa ó sì mọ̀ wá kọ́lọ́wọ́n bá ń bẹ́ẹ̀ ohun àmì ọlọ́run rèé fáńtà lákàmì ni ha ó tún wá bọ́ra kú bẹ́ẹ̀ ní ìgbà tí ní ìgbà tí ejò tó bọ́ ìhọ ẹ kílẹ̀ ń pè é rẹ̀ tó bọ́ tẹ́wàá mọ̀ ah, awábì náà ó sì ti lọ ó ti bọ̀ bẹ́ẹ̀ náà ló ti bọ́ra kú nù ayé àtọ́lọ́hún ẹ ó nímọ̀ sí dáadáa ó yé kò lò ẹ ó náà ní ó pèrè láàfà ó náà ní ó tún bá wọn ọ̀la ẹ oní ẹ̀ ló pera rẹ̀ láàfáà mùsùlùmí oní ẹ̀ ló tún mọ bá wọn jó mọ bá wọn lu àtàkì tí wọ́n fi pààyàn ẹ oní ẹ̀ ló pera rẹ̀ ní àfáà mùsùlùmí yóò mọ ìjà sí mọ́mú yóò mọ sanáńkàlì burúkú ni ẹ lórí gbogbo wọn sá kódà wọn tún mọ ìjà sí àfáà tẹ́fsìrì ẹ tí wọ́n tún mọ ta nǹkan síra wọn ẹ jọ ń turi tọ́lọ́ sí tẹ́fsìrì tó fẹ́ ṣe tí wọ́n bá rí sẹ́mi kan tí ẹni ọmọ ti ń bò mí ni sí tọ́lọ́ náà ló fẹ́ ṣe ẹ kọ́lọ́ nǹkan mọ̀ sànú wa o ẹ واتل عليهم نبأ الذي آتيناه آياتنا ما كفوا نبأ الذي آتيناه آياتنا ìròyìn nípa ẹni tó ti àwọ ọlọ́run àwa náà la fún lóhùn àmì tiwa ọ̀rọ̀ náà bá ń bẹ pẹ̀lú ẹ̀ fáńtà lákàmì ni ha ó tún wá bọ́pá bọ́sẹ̀ níbi ọ̀rọ̀ lọ́run bá àwùṣe èṣù náà wá tẹ̀lé bó o bá fẹ́ ṣe dáadáa yọ mọ kó rẹ̀wẹ̀sì bá yọ mọ ṣèrò yíwèé fún ọmọ ṣe dáadáa bó o bá tún wá já kú lọ́wọ́ rẹ̀ tó ń ṣe dáadáa òṣù tó mọ kó rẹ̀wẹ̀sì ọkọ ètò àti náà tó mọ́tò bí ọkọ̀ àpọ̀jù náà ńgbọ̀ bá tún àti àfẹ́ ṣe aburú yọ mọ báyọ̀ bù náà ti sọ ni tó mọ ọwọ́ àgbà fún yóò wọ́n ènìyàn rẹ̀ nù ńbolo fi wàlí káàdì mi nà gẹ́gẹ́ wàlí àáfíì nà ánì nà àwọn tí wọ́n mọ gbébé nù mí tí wọ́n mọ sàmójúkò fẹ́wọ̀n ńbolo fi yín ò sí kò ní rán ní gbogbo etí ayá yọ ọmọ ìjọ ọmọ sọmọ kò sọ ọwọ àgbà ọwọ àdẹ fún wa yóò tó ṣe tójú bá ń lọ bá gbà fún inú tiẹ̀ náà máa lé sí ẹ kọlọ nǹkan sànù wa o Ọlọ́run ní fáwọn bá òun ṣe ìtọ ọnù nígbà tó gbẹrú gbẹrí tí fata àánú ẹni àánú na abdullahi wàlá ó ṣe iná ọlọ́ni tó bá wà nú fífẹ́ àwọ̀ ọlọ́ni tó bá wà nú èrò àwọ̀ ọlọ́ni kèfèrí tó ṣe sọ́lọ́ yẹn àbá ti gbọ́nù àbá mú kó bí ha pẹ̀lú ayọ̀ ọlọ́run tọ́lọ́ ń fi hàn ẹlòmíì yóò rí ayọ̀ ọlọ́run yóò bẹ̀rù ọlọ́run pẹ̀lú ẹ̀ ẹlòmíì yóò sì rí kúfúrú rẹ̀ yóò tún wọn lékún sí ni ọlọ́run sọ pé innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imanan wa ala rabbihim yatawakkalun àwọn mọ́mìnrin ní ẹ̀mọ́ lékún látara tí wọ́n ká àyà Kùránì fún wọn àbí ọ̀rọ̀ ọlọ́run gbẹ́ni tọ́lọ́n bá ti ń kèfèrí ọlọ́run kọ́ sàánú ni yóò tún máa lé kiri pé ebi tó náà wí náà nù kí á ní pẹ̀lú ẹ̀ wa o ọlọ́run ní tẹ̀lé ẹni tó bá wu àwọ̀ ọlọ́run lárọ̀ fún anáhù bí ha ìtẹ́kẹ̀ ìbẹ̀rí sọ́lọ́run tó ṣeun àbákan gbé kúrò látara ayàtà àti sọ̀kalẹ̀ sí ni tí ìbá gbọ́yé wàlá tí náhu akhlada ilala arùbí ó kúndùn lẹ́pọ̀ khaluda ìgbọ́n ọmọ bẹ́ẹ̀ lọ́gbére akhlada ó kúndùn nǹkan nìyẹn wàlá tí náhu akhlada ilala arùbí ó fẹ́ràn ilé ayé yìí ó fẹ́ràn rẹ̀ pọ̀ ìlódì lọ́wọ́ gbogbo ẹ̀yìn bíi bálámù ọmọ báwúrà ni tọ́lọ̀ ń ṣe fún mọ̀ tí ọ̀ wá lò ọgbọ́lá fún àwọn nǹkan jùkọ́ wá tẹ̀lé òfin ọlọ́run ọba àlekè ọlá lọ àwọn àbá mi wọ́n ti gbé àlámọ̀rí ẹ̀sìn wọ́n ti gbé lùgbẹ́ nítorí àwọn olóṣèlú tí ó ju owó sí wọn lápò wọ́n wà mọ́ sòṣèlú káàkiri wọ́n mọ lọ́mọ́ra wọn bẹ́ẹ̀ náà làwọn tó yẹ kí wọ́n mọ ṣàdúrà káàkiri ilé olówó ilé olówó làwọn ọmọ tí ya ẹ̀yà àtúntọ́ yẹ kó pé fúnra rẹ̀ kó fi gbé ládá ilé olówó ni ó ti lọ kà á bí ọba yìí sì rolówó mi kó pè ká káyà sí mọ́ àgbà tí wọ́n bá tún tó pè sájú àmì yóò tún tó káyà sí ségbèsí ayé nìyẹn tí àfa àtẹ̀sìn náà nù lẹ́lẹ́ gbẹ̀sẹ̀mí ilé ayé yìí okundun ẹ̀ pọ̀ ní wàtàbà hawahu ọwọ́ àtẹ̀lé ìfẹ́ ẹnu ara rẹ̀ famataluhu ọlọ́ni àkàwé tá a lè ṣe fún nìkẹ́líbì ọ̀dà ẹ̀gẹ́ bí ajá in tahmil alayhi tó bá lé ajá sẹ́yìn yẹlẹ̀ ha yọ yọ àwọn dìnnú náà ni yọ máa ṣe àà wà áwọ̀ tẹ̀tùrúkúhù yẹlẹ̀ ha bọ́ bá lọ fajálẹ̀ tó jókòó náà ibi tó jókòó sí tó ọ̀dá yọ yọ àwọn dìnnú náà ni dáálíkà mọ́tálù lè káwọ́ mi ẹlẹ́dí náà ká dàbú bí aya tìǹà ọlọ́ni àkàwé àwọn èèyàn tí wọ́n pe aya wa ti bẹ́nu Kùránì tí wọ́n pe ń rọ́ àpèjúwe wọn nù bẹ́ẹ̀ tilẹ̀ kà fún wọn tó Eh, wọn ò ní torí ẹ̀ yí wọn ò ní torí ẹ̀ kéǹtì eh, wọn ò ní torí ẹ̀ bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ ká fún wọn ojú kan náà ni bẹ́ẹ̀ ká fún wọn ojú kan náà wọn wà ọlọ́run dàgbọ́n mọ́ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ o kákó soso lè pa sọ́fà ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run máa ṣe máa ṣe pàtàn fún wọn lórí eléyìí ẹ̀ eh, làálàhùn yatafakkarun bóyá wọn ò jẹ́ ti làákàyè àwọn àbá sọ̀rọ̀ tọ́pọ̀ lórí báláàmù mọ́ báwúrá nípa ó kọ rẹ̀ wọ́n sọ oríṣiríṣi nípa ọkọ rẹ̀ ẹ̀ ṣùgbọ́n ìtọ́ kọ́mọ́jù òun náà ni balaam bínú baura ẹ̀ ni wọ́n pè ọ jẹ́ ọkùnrin kan nù bani israel ẹ̀ afáwa Qurtubi ọ sọ yìí pé ó ti yà balaam lè ismail azamu mi ń tọ́ra filisa nìyí ẹ̀ ó ní ọlọ́run bá alẹ́ ọlá ó fún balaam ọmọ baura yẹn ọlọ́run jogun ismail azamu ẹ̀ ó kọ́ tó ga jù ní ó kọ́ ọlọ́run tí yẹn fi bẹ́ lọ́n tọ́lọ́ nípa kó e nù wa rẹ̀ ọlọ́ọ̀bọ̀ òsè yẹn fún ẹ̀yin ọ̀wá túmọ̀ pé ọmọ wa ismul azami kí o láwọn àsìkò kan tá a máa wọ́n bá ní azami ní ń wá kí azami kan ń wá kí o ismul azami lọ́dọ̀ àwa mùsùlùmí òun náà Allah ọlọ́run ọba ọba tuntun yìí pé onìkan lọ́lẹ́tọ̀ sí azami gbogbo àwọn yòókù wọ́n ni ṣùgbọ́n lọ́dọ̀ tí wọn ismula azọ́mi yẹn ọlọ́run bá àlekè ọlá ó fún balaamu ọmọ báwọ́rá ṣùgbọ́n àfọwàkú sọ pé lórí àwọn lásán ni kúrìtì sọ pé àwọn alùlùkítà àwọn àwọn tí wọn gba àwọn tí wọn jẹ ẹlẹ́sìn ti lásìkò ànábì wa sallallahu alayhi wa sallam àwọn náà sọ̀rọ̀ ń pa ìtàn yìí nínú táwọ́rá wọn kìí ṣe nínú kùránì lọ́wọ́ nínú àtàwọ́rá ńlọ́wọ́ àwọn náà wọ́n ti ń sọ ọ́ wọ́n yapa ẹnu nípa àwọn afá àti wá yapa ẹnu nípa pé ta láàyà ìgangan bá wí ọ̀nbẹ́ nu wọn tó sọ pé abdullahi bin mas'ud abdullahi bin abbas tọ́lọ́nkọ yọ ní sí gbogbo wọn wọn ní balaamu bin bawura ìní ọlọ́wọ́n bá ń pẹ́ ọ̀rọ̀ rẹ̀ sọ ń bi ayà àti gbogbo ẹ̀ tó bá tún jọ ọjẹ́ èèyàn kan ní àsìkò Musa. iná ẹ̀mí ọ̀sẹ̀ mi ní Musa alayhi salatu iná lọ́sẹ̀ mi wàkánà bí haifi ìdáná dọ́rọ̀ ala àwọn kan sọ pé bá gbé ojú òkè báyìí ọlọ́run fi àríṣù hàn mo bá rí bẹ́ẹ̀ nínú àwọn yahudi tí wọ́n máa ń pa ni wọ́n ní wọ́n ní náà ní gbólóhùn ọlọ́run tó ìhìn a ó sì jẹ́ pé wọ́n ní wọ́n ní wà lórí ìjókòó lásán tàdá tí wọ́n gbé kalẹ̀ yóò wọ àwọn tí wọ́n mọ̀ kó nǹkan látẹnu rẹ̀ tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ tí kálámù tí wọ́n fi kó nǹkan jọ̀hún tọ́yẹ kí tẹ́ bá tọ́ ìwọ́n ti bọ̀ tàdá wọ́n ní wọ́n sì níbi àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ń kẹ́kọ̀ọ́ tọ́pọ̀ lọ́dọ̀ rẹ̀ dákun wọ́n á

ọlọ́run mọ́jọ ìmọ̀wó gbòdì lọ afọ àwa malik ọmọ dinar ó pé bu'itha bal'amu bunu ila malik madian ó pé malik madian ni ọlọ́run pé kọ́ lọ kó lè lọ lọ síbi ńgbọ́ àwọn wọ́n bá dáwó lẹ̀ fún ńgbà dáwó lẹ̀ fún ń bá yòó fẹ́sìn rẹ̀ jọ ń ṣe ọba àfa kò sí yàtọ̀ mọ́. ọ̀tàràkà na musa ẹ̀sìn musa ọba fìlẹ̀ kò ṣe mọ́. afa wa alimọ̀tẹ́rù bùnú suleiman náà tún gbà wá ipe balẹ̀ awù yẹn kí ọlọ́run fún ní ìjẹ́ ànábì ọlọ́run ṣùgbọ́n àwọn afa sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ̀ẹ́ntọ́nà ọba àlekẹ́ ọlọba fún ní ìjẹ́ ànábì ọlọ́run kọ́lọ́hún tó fún yóò ti rí i pé ọkàn rẹ̀ lọ dáa jù nínú gbogbo ọkàn tí ń bẹ lórí ilẹ̀ ànábì ọlọ́run kankan kò lè ṣerú tí bàlẹ́ àbúnú bàwúrà ọ̀tún ṣe yìí wọ́n ní ọ̀rọ̀ yẹn kò wọlé ọ̀rọ̀ lásán ni wọ́n ní ní ńgbà tí ọlọ́run bá lè kí ọlá tó fún ní àyà rẹ̀ ọwọ́ lọ falamma akmala musa gbà ní ìsọ̀ yìí yìí kìtà àjàbárí nígbà tí musa tọ́lọ̀ ń gbé dìde tó di pé wọ́n á fẹ́ gbógun ti àwọn tí ń jẹ gàba lórí àwọn ọmọ israẹli àtàwọn ẹ̀dá yòókù lọ́wọ́ á di pé àwọn tí musa fẹ́ gbógun lọ bẹ̀ wọ́n bá lọ bá balẹ̀ àmọ́ ọmọ bàwúrà ife ìwọ níwọ̀n ń pa tírọ̀ ọlọ́run tó ti ṣáájú ismail adọ́mì ó sì ń bẹ lọ́dọ̀ rẹ báwọn ṣàjọ àlérí musa nkọ́mọ̀lẹ́ dọ́dọ̀ àwọn ní balẹ̀ àwòbùn bàwúrà nítorí owó tí wọ́n fún àti dúkìá ilé ayé tí wọ́n kó fún òun náà bá sì ṣàjọ àǹtòótọ́ lọ́ba di pé anabi musa aleyhi salatu wa kò bá wá lágbára láti dé ọ̀dọ̀ wọn ó fi dààmú tó pọ̀ wọ́n lòun náà ní tíì ìdààmú tó ṣe wípé ànábì ànábì Musa ale salatu wasalam tó dààmú tí ò rí ilẹ̀ tọ́lọ́wọ́n bá lè ọlá ní kọ́ wọ̀ fún ogójì ọdún ẹ̀ ń báwọn ni Musa ọlọ́run tí a lọ́ àtẹlẹ̀ yìí ọlọ́run wá sọ fún wípé bàlámù báwọ́rá ló fi kọ́ ọmọ ẹbẹ̀ mi kíkọ́ ọmọ wọ Musa náà wá sọ wọ ọlọ́run tó gba bàlámù bùnú gba náà ẹ̀ lọ́wọ́ wá ní kí ọlọ́run bá lè kí ọlá kó jẹ́ pé àdúrà tí bàlá ọ̀gbìn bọ̀ọ̀rá ṣe kó yí padà sórí àwọn èèyàn rẹ̀ lọ́ba yí padà tí ó yí àwọn èèyàn rẹ̀ lọ́ba bọ́ sínú lónà bá bọ́ sínú ìdààmú pẹ̀lú àwọn èèyàn rẹ̀ nígbà tó wá yá làwọn èèyàn rẹ̀ bá tún wá bá pé ewu atúnlélẹ́ yìí tó ń ṣẹlẹ̀ sí wa yìí ẹ̀dọ́ wa lóhùn ọ̀lágbára jù bá ń lọ ńgbọ́ lọ́ sàdúrà ìpè lọ ń tẹ́ láwọn olóhùn fẹ́ sàdúrà fún yìí báwọn ń ṣe yínú ṣùgbọ́n níta èèyàn máa ń ṣe kù ẹ nítorí kù náà ní wípé ẹ ẹ mú tẹ bá fẹ́ kí àwọn bàbá ìsirayílà kí wọ́n mọ̀ rí yín mú àwọn obìnrin yẹn dẹ́ sí wọn kẹ kó àwọn obìnrin fún wọn lọ sáàrin wọn láwọn ọmọ kéékèèké àwọn ọmọ ọ̀dọ́ tí wọ́n bá fi lè ṣe tìǹà báyìí ọlọ́run kú lẹ́yìn wọn ẹ bó ṣe bí wọ́n ṣe da obìnrin sí àwọn ọmọ bàbá ìsirayílà nìyẹn làwọn náà bá sọ pé ah obìnrin rèé ẹ máa ń ṣe sáà ní lọ wọ́n bá ń ṣèṣekúṣe lọ ẹ ńgbà tí mùsíbà ọlọ́run ọba ó dé ẹ àìmọye ẹgbẹ̀rún náà ọmọ bàní ìsirayẹlà ló kú lásìkò kan náà ẹ tọ́lọ́run fi ṣe ìyà fún wọn ẹ ọ wá di pé ẹ bàlámù bùnú bọ̀rọ̀ àyè ló wá kọ́ wọn ní ète tí wọ́n fi lè mú àwọn ọmọ bàní Israel ẹ ọlọ́run ọba àlekíọ́lá ọ wá sí ní ẹni ẹni ìṣẹ́bílé ó sí ní ẹni ìṣẹ́bílé lọ́lọ́run bá fi sọ pé wátúlò lẹ́bí àtẹ̀yìn náà wátúlò àléhìn náà bá lẹ́bí

ipe kìí ṣe bàlá bùnú bàwúrà pé àwọn káfíìrì kan náà ń bẹ lásìkò ànábì wa sallallahu alayhi wa sallam ẹ tó jẹ́ pé àwọn náà ṣe tí ò da táyà ìbá wọn mu ẹ àfàwọ àìkírímọ ọ yìí pé ọ̀rọ̀ wá nínú tafsiri fatil qadir ó ní àwọn kan sọ yìí pé umayya bunu abi salt asakọfi ipe ni àyà ìbámu ẹ wàkàna kọ́dí kara àlìkútù àwọn tíra ọlọ́run tó ti sọ kalẹ̀ tẹ́lẹ̀ ṣáájú Quran ó ti kà á wà alima anna Allah múrísìlú rasulan fi dhalik ó sì mọ̀ yí pé ọlọ́run ọba àlekẹ́ ọlá ó ti mọ̀ látara àwé yẹn pé ọlọ́run ọ̀ràn òjíṣẹ́ kan dìde falamma arsalallahu muhammadan sallallahu alayhi wa sallam hasadahu wa kafara bihi nígbà tó wá rí i pé ànábi wa muhammad sallam lọ́lọ́run gbé dìde ọwọ́ àgbàgbọ́ ọwọ́ àṣekè fèrè sí i àwọn kan sì sọ yìí pé abu amir abu amiru ni ọmọ sọ́ìfì ó ní ọjọ́ ẹni tó ṣe pé lásìkò jàhílíyà ọjọ́ ẹni tí máa kàn wọ ẹ̀wù kan tí ọ̀dà ọwọ́ àti kèfèé sí ànábì wa sallallahu alayhi wa sallam àwọn kan sì sọ yìí pé rárá àyà ìsọ̀kalẹ̀ nípa àwọn kùrẹ́sì ni nígbà tí ohun àmì bá wọn látọ̀dọ̀ síwájú kótó di kọ́lọ́ ń gbé ànábì dìde tí wọ́n ti rí àmì wípé ẹni ẹ̀sà ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá tètè fèrè sí ohun àmì yẹn lọ́nà ọba àlekè ọlá fi wá sọ ayà ìkàlẹ̀ ẹ̀ àwọn kan tó sọ pé àwọn yahudi àtàwọn nàṣọ́rọ́ alápapọ̀ ni ikú tó rọ́n nu tíra àwọn pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ń bọ̀ ẹ̀ ńgbà tó ti wá ń bọ̀ yẹn síbẹ̀ náà wọ́n tún ṣe kèfèrí sí lọ́nà ọba àlekè ọlá fi sọ́nu ayà ìpè fáńsà lákàmínì ha wọ́n wá mọ́wọ́ mọ́sẹ̀ mi ọ̀rọ̀ ọlọ́run èyí tó ti wà nù tíra àwọn tẹ́lẹ̀ yóò wọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ yóò tó bá ti ní mímọ̀ gẹ́gẹ́ bí tá wá sọ kò gba ẹ̀sán jẹ́ o kọ́mọ̀ wà tó tó ń ti ọba lo ìmọ̀ yẹn ọlọ́run bá kún ìmọ̀ yẹn iná o tó di ẹ̀ tó lè lo ẹ̀ tó lọ sí náà tọ́lọ̀ ẹ̀ ní ìparí ọ̀rọ̀ ó ní wàlá فلا تخشى أصلا من النبي صلى الله عليه وسلم ولم ينتفع بلقائه أعداؤه والمنافقون ó ní mọ́gbẹ́tàn jẹ́ o pẹ̀lú kí ọ wà pẹ̀lú àwọn ẹni eré àwọn ẹni dáadáa àti kí wọ́gbọ́n dá fúnra rẹ̀ ẹ mọ̀ pé tábà ti bó lórí ẹgbẹ́ ẹ àti dé lórí ilé lásán nù rárá o ìwọ náà gbọ́dọ̀ dá gbọ́dọ̀ dó lórí ilé pẹ̀lú wọn ẹ ó nítorí pé ẹ àwọn àwọn èèyàn bẹ kò sí fẹ́ẹ̀ sẹ́ńtọ́ dáa tó ànábì kò sẹ́ńtọ́ dáa tó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. nínú àwọn abara tó wà lórí yèpẹ̀ lásìkò rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀tá rẹ̀ tí wọ́n lo ayọ̀ ọlọ́run tí wọ́n lo ìbẹ̀rù ọlọ́run wọn ò sàǹfààní látara rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ mùnàfìkì wọn ò sàǹfààní látara rẹ̀ kódà òdì kejì tún ni ìyá ọlọ́run bá àlìkẹ́ láti wọn jẹ ó tún pọ̀ sí ni ó ń fi eléyìí tọ́ka sí gbólóhùn ìpè ya ayyuha nabiyyu jahidil kuffara wal munafiqina waghluz alayhim wa ma'wahum jahannam wa bi'sal masir ọlọ́ni rẹ̀ òjíṣẹ́ ọlọ́run fúnra ara rẹ̀ máa gbógun ti àwọn kèfèrí wal munafiqina àtàwọn sọbẹ́sẹ̀lú wọ́n pa àwọn ṣe islamu lójú ni wọ́n sì máa ṣe ìtẹ̀kẹ̀fẹ̀ sọ́lọ̀ ní kọ̀kọ̀ kódà láti wà ẹ̀kẹ́ wá ti ẹ wá ti dé mọ́sálásí báyìí ẹ wá ti gbé òsì ànábi tó ti gbẹ àwọn kan tàn jẹ ní ẹ mọ́ gba ti Muhammadu sallallahu alaihi wasallam ẹ ń gbà sànàbi sẹ́rí ń bi ogun kan ọ̀rẹ́ sànàbi sàṣà wà á fẹ́ kírun bẹ́ẹ̀ ọlọ́ni ọ̀gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀ láéláé ọ̀gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀ yẹ lamọ́sídìdì nù sísà aláàtẹ́fúwá mi ní awọ́lì yọmí àhákù fún mọ̀ lẹ́yìn ìgbà náà lànà ìsọ̀tà ń sẹ́ wàá pàjẹ́ pé lọ gún yẹn àwọn gidi máa kírun máa máa ti gbogbo ẹ̀sùn síbẹ̀ náà àwọn Islam ni wọ́n máa ṣe ọlọ́nkọ́ sọ níbi aburú wọn ọlọ́run mama wahun jahannamu ina na jahannama ni o de ti wabi bi isal masir jahannama ye o buru ni teya ma de si eh yele okun oro afawa eh al afam ti oso o si je oro tokun keke afawa abu uthman ke bi ti ibn qayyim so oni sidiku li khawfi wal wara'u an al atami zahiran wa batinan ìbẹ̀rù ọlọ́run téèyàn bá ní ìfàyà ọlọ́run tí máa ń bẹ́nu ẹ̀mí èèyàn ilé ó jẹ́ kéèyàn ó lè kọ́wọ́ rókò níbi ẹ̀ṣẹ̀ dídá yálà ẹ̀ṣẹ̀ yẹn hàn ní o àbí ọpamọ́ lójú táyé ní o àbí nkọ́kọ̀ ìbẹ̀rù ọlọ́run ni ó súnmọ́ yẹ̀mẹ́yìn kò mẹ́ ẹ̀ Sheikhul Islam Ibn Taymiyyah ọ̀nà sọ̀rọ̀ ó ní al-khawfu al-mahmudu ma hajara an ìbẹ̀rù ọlọ́run tọ́jà ìbẹ̀rù ọlọ́run tọ́ tó bá ti di adi pé ìwọ náà ìwọ náà làáfà ìwọ náà lókè ìwọ náà lọ́fà àràmù òkú lọ́wọ́ rẹ sìnà títí òkú lọ́wọ́ rẹ ọtí mímu òkú lọ́wọ́ rẹ tẹ́tẹ́ títa òkú lọ́wọ́ rẹ ọmọ gba owó lọ́nà àbòsí kò kú lọ́wọ́ rẹ ọlọ́run ọlá lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni a ti ń sọ fún àwọn èèyàn nítorí pé wọ́n fẹ́ jáde kẹ wàá máa gbé lẹ́bì tí ò sí lórí wọn tẹ́lẹ̀ kẹ máa gbé wọn lórí ẹbẹ̀rù ọlọ́run lórí eléyìí ẹ má jáwù yẹ jọ yìí kó tó bàjẹ́ jù báyìí lọ ẹ mọ̀ pé ẹ tún pèsè wọn fọjọ́ iwájú níbi káwọn náà máa ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ tó bá bọ́ sí wọn lábẹ́ ẹ ńgbà tẹ tọmọ bá ti lè jẹ́ kó wálé ìwé ẹ ti sọ lẹ́bì tí ó san fún níbẹ̀ báyìí ti sọ fún tó sì ti san pé owó ẹ̀kọ́ rè owó ìmùtìhánù rè owó kíníkan rè kí wọ́n á tún ní gbọ̀ bá dé fa iná yá

ànígbò lórí sàtífíkèétì ọmọ ní ọwà tún gbogbo bí wọn ti ń ṣe mọdásà mi yóò tún lọ fi dọ́gbọ́n gbowó lọ́dọ̀ nílé ife iye táwọn ọsàn mọsà kéèkì rè tún bí ní tún àwọn ẹgbọ èlò ní òòsà kéèkì òòsà kéèkì ibo àti kéde pa àgbo òòsà kéèkì àgbo òòsà kéèkì bí èlò wọn ti àkéèkì èyí tí mo ṣe kẹ́yìn tẹ́hún náírà lẹ́yọ kan ṣògbó ní fi aṣọ pé mú ten thousand wá mú five thousand wá gbogbo bí nǹkan ti wọ́n tó yìí náà ọlọ́run má jẹ́ kí ìnira ó mú adébíyí pé àní lè síta kéèkì ẹ̀ kílógún ẹ̀ one hundred naira fọ́mọ́ lọ́fẹ̀ẹ́ bí wọ́n tilẹ̀ wọ́n pọ̀ tó ọlọ́mọdé nira mú wa débẹ̀ ẹgbẹ́ ẹ̀sáré pé akànlọ́ra pépà tọmọ wà kọ́lọ́ọ̀dù yẹn adẹ̀rẹ̀ ojúge páàkì kan so a ti gbé ní kọ̀ǹpútà a ti tẹ nǹkan wa a ti kọ́ ọkọ̀ ọmọ sí kí wọ́n tún ní wàhálà kí wọ́n àti torí ìyẹn òun fẹ́ mọ gbowó kan tí òun níbi jọ tí wọ́n máa ti bẹ̀rẹ̀ lálẹ́ kìá mọ́ ẹ̀yọ́ wa ló ń fẹ́ fi òun fẹ́ kí ilé kí ó fi dàgbàsókè ni tó bá fẹ́ kówó jọ kówó jọ fún lé ọlẹ́tọ̀ àti kèké ọlẹ́tọ̀ àti increase ní tẹ́ǹgbà ẹ̀kẹ́ sí pé àbá orí lórí yẹn ṣùgbọ́n ní tí èsì ara rẹ̀ ẹ̀ má fi ọ̀nà èrú kò fi kówó jọ ẹlòmíì inú àwọn òbí yẹn wọ́n máa ń ṣépè ńlé ọmọ mi máa ń pè é ìṣùkú olórí ibú tó ń ti jáde àfa àyẹ̀wò ti fẹ́ràn owó jù ẹ sájà fún ọdún àwọn míì ń bẹ tí ò ní wọn lára má wo àwọn tí ò ní wọn lára àwọn tó ní lára ńkọ́ àwọn míì ń bẹ kò ní wọn lára gbogbo ìnáwó tẹ ní kó ṣe ń kò ní lára yóò tún fi pawó ni àwọn obìnrin wọn ó tún fi pawó ni yóò tún gbẹ ẹgbẹ́ yóò fi gbogbo ẹ̀ sokò ní lára tẹ̀tẹ̀ náà wù táwọn yẹn àwọn tó ń jẹ́nira fún ní kẹ́ ẹ wò tẹ́ ẹ bá ṣe ní voluntary pé àkókò yìí tá à ń fẹ́ rí o tẹ́ bá fún wa o bá fún wa o ọkùnrin kan wà ó ní ọmọ méjì ní graduate a sì ní kí wọ́n fi two two thousand wà lọ́wọ́ pé òun sì ti san two thousand kan ṣùgbọ́n tó wá ní ọ̀nà méjì ló ti fẹ́ graduate ipe yóò gba ti Quran nàzọ́ra yóò tó fẹ́ jáde ní sanarobia pé méjì ni mo ní à àwọn òtí ẹ̀rọnú lọ́bẹ̀ ń ti àwọn ní èèyàn kọ̀ọ̀kan kó fi two thousand ràn wá lọ́nu two thousand ẹ̀kọ́ tán ó ti tó bọ́ bá ti tẹ́lẹ̀ kejì náà ọ̀ nù ilé ike ofisi ó ti fẹ́ transfer rẹ̀ tẹ́lẹ̀ kò bá wulẹ̀ transfer rẹ̀ mọ̀ wà dá kí la fẹ́ jẹ́ lára two thousand tó lè ara mi kí la fẹ́ jẹ́ ń bẹ̀. wọ́n gbà tá wọ́n tún wá gbóúnjẹ wá gbóúnjẹ àwọn àfáà pé

táwọn afojú rí bóò ní generation míì bóò làwọn ó ṣe generation tí ó tún tẹ̀lé yẹn ń kọ́ bóò ní ó ẹ̀ fúlù ọmọ bàjẹ́ sí ni ẹ̀ nígbà tá a bá ń bú àwọn àgbàlagbà tó jẹ́ pé àwọn ti wọn ẹ̀ àwọn èèyàn bá wọn ṣe ẹ̀sìn ọlọ́run ní wọn fi wá dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n pé ẹ bàbá fẹ́ fi tàbàtì àdá ẹ ọ ṣe kìíní kan ọ kàlà ń tàbàtì àdá ọ sì ń gbà bá ń bá wọn kódà níbi tí mo bá àwọn ọmọ sọ̀rọ̀ dé ọmọ tó bá fẹ́ jáde ní tí kíláàsì tó bá ṣáájú tí wọ́n bá san ni kí wọ́n máa san a sì máa ń fi owó lé kíláàsì kọ̀ọ̀kan jura wọn lọ ṣùgbọ́n mo sì yẹn ní exception ó yẹ ká fowó lé owó wọn wọn bá bá a ṣe ń fi lé yòókù ṣùgbọ́n kọ́ wọ́n jẹ́ pé àárí generation mi ti wà àwọn fẹ́ exploit àwọn ọmọ tó wà ní sanna takarud iye tí àwọn previous sanna tí wọ́n bá san ilẹ̀ ẹjọ́ sanna takarud náà máa san kó ti di conventional ìgbìmọ̀ ti mọ̀ pé à ah, ní sùkú eléyìí o iye tí sánà tó ṣáájú sí èntì ọ̀jáde bá san ilé èntì ọ̀jáde náà san tí wọ́n bá ti mú báyẹn kò ní lè jẹ́ fún ó ti ń jẹ ẹ̀kọ́ lọ́n kọ́ máa kọ́ àmọ́ ṣe o òye ọlọ́run ní bí wọ́n jù sí ọkùnrin tó bá wù ọlọ́run lè ṣe ọ̀rọ̀ fún wa wà láì lọ́nà míì tí èsì ọ̀nà jìbìtì tí èsì ọ̀nà pa àfi ìnira kan ẹlòmíì orí ọlọ́run pọ̀ mọ̀tẹ́yìn bá ti wò yí pé ibi tí ó ti ṣe ọ̀rọ̀ fóun rèé ọlọ́run ti bọ̀ fíbẹ̀ náà bọ́ba ti di àràmù ọlọ́run náà bọ́ fi di àràmù bọ́ba ti ní bọ́ọ̀tọ́ tí ò lè dàgbàsókè ọ̀nà ó sì fi jẹ ẹ̀mú rẹ síbi ọtí bọ́ba jẹ́ kó o ti wò pé tọ́ba ta tẹ́tẹ́ ò lè rí ṣe ọ̀nà ó sì fi jẹ ẹ̀mú rẹ náà bí tẹ́tẹ́ ọba máa fi ṣe lọ òní gbọ́n kankan ìgbà tó ọlọ́run bá ti dé wá bọ lórí ẹ̀ṣẹ̀ tó ń ṣeun ẹ yóò ti kọjá ní téèyàn ó ní náà ni alìníkìláàrù mìtùmọ̀ ní náà ti amúni bí mùtọ̀lá àti alìkábà ó náà ni pé eh, kéèyàn kéèyàn mọ́fọkàn balẹ̀ eh, pé ẹ̀mí òun ti balẹ̀ ẹ pẹ̀lú pé tó ti ń ka ọ̀rọ̀ ọlọ́run kọ́kọ́ pé ọkàn òun ti balẹ̀ kò tí ì mọ ọba àlejò ọlá tí ó ṣe pẹ̀lú òun ẹ yọ ọmọ bẹ̀rù ẹ àdéhùn ọlọ́run àti ìlérí tó ṣe ẹ ọlọ́run o ẹ ìlérí ìyá rẹ̀ ọlọ́run mọ́jọ ọkàn wa o ẹ wọlá ti tó yọ láàánú rẹ̀ اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيما توليت وبارك لنا فيما اعطيت وقنا واصرف عنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه